وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kó wa jọ pẹ̀lú àánú rẹ̀ lórí súnnà abẹ́lọ́run ọba àánú ọlọ́run ọba tí ń bẹ lára wa náà tí a fi ń nabi sallallahu alaihi wasallam tààsì fi jẹ́ni tí ó ń sojú kòkòrò láti máa wá ìtumọ̀ tọ́lọ̀wọ̀n bá líkẹláwí kálẹ̀bà gbàgbọ́ yẹ kádẹ̀lẹ̀bà máa tẹ̀lé àánú ọlọ́wọ̀n bá ti ń bẹ lára wa yìí kọ́lọ̀bà kọ́ má kàkú lára wa láíláí àlékún àánú náà táàmà fi dá ọlọ́wọ̀n bá máa táàfi máa gbẹ́sìn ọlọ́wọ̀n bá yé abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀bà a jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́run ọba nìkan a sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọba tí ó ní àwọn orúkọ tí ó dáa ni ọba tó ní àwọn àròyìn tó ga ni ọba tó yẹ sí pé kò sí ẹni kankan tí ó ní kápá àti ṣe àwọn iṣẹ́ rẹ̀ òun nìkan fún rẹ̀ náà ló ní kápá àti ṣe a sì jẹ́rìí pa nabi sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́wọ̀n bá ní ojú sí ọlọ́wọ̀n bá ní àlékún kí ọlọ́wọ̀n bá orí àjẹ́jẹ́ tán ọlọ́wọ̀n bá àti àánú ọlọ́wọ̀n bá kọmọ bá nabi sallallahu alaihi bákan náà àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àwọn tí ọlọ́wọ́n bá yọ́nú sí tọ́lọ́wọ́n bá sì fún wa ní ìrò nípa pẹ́nu yẹnu ọlọ́wọ́n bá ní wọn àtàwọn aráalé ànábì ìkẹ́ ọlọ́wọ́n bá orí láti ayé àwọn sọ̀hábà tí tó fi díjọ́ gbẹ̀dà kìyàmà kọ́nà ọba kí ọmọ dáwà ìkẹrẹ lórí ẹni kọ̀ọ̀kan la ilaha illallah àlàyé tí a ń bá lọ ọ̀nà ni ìtumọ̀ suratul kahf àti verse 53 ọ̀nà ni a bá suratul kahf ان شاء الله تعالى اوكا náà fún باي بسم الله أعوذ بالله من الشيطان الرجيم ورأى المجرمون أنهم ولم يجدوا الذي يوافعها ولم تجد عنها مصرفا Naam. Ọlọ́run bá lékí lọ́n sàlàyé fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbédà kìyàmà. Nítorí kí a lè bá nígbàgbọ́ sí ọjọ́ gbédà kìyàmà. Nítorí pé ìnígbàgbọ́ sí ọjọ́ gbédà kìyàmà, ahadu arkani iman ìkan nínú àwọn orígun imani ló wà gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí ọjọ́ ìgbèdè kìyàmà irú ẹni bẹ́ẹ̀ ti là àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ tó bá se kèfèrí sí ọjọ́ tó bá ṣe àìgbàgbọ́ sí ọjọ́ ìgbèdè kìyàmà irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò nìyẹn ọlọ́run bá nígbẹ́lá wọ́n sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbèdè kìyàmà ọlọ́run bá ní wàrọ́ alìmọ́jẹ̀rìmọ́nà náà ọlọ́run tó bá jẹ́bẹ̀rẹ̀ alkiyama irọ́ tí àwọn iná tí àwọn kèfèrí ń pè ní irọ́ ẹ̀ tí wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ iná tánláwọn nígbàgbọ́ sí yẹn nítorí pé lára ìnígbàgbọ́ sí ọjọ́ gbé alkiyama òun náà gbogbo ẹnikẹ́ni tó bá lóhun gbọ́ ọjọ́ gbé alkiyama gbọ́ àmì mi ò gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama náà nìyẹn àmọ́ ti ẹgbà wọ́n pé náà ń bẹ àmọ́ o èmi ò gbàgbọ́ wípé láha sab'atu abwab iná ní ilẹ̀kùn méje èmi ò gbà yẹn gbọ́ o irú ẹni bẹ́ẹ̀ ọ̀gbọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama gbọ́ náà ni gbogbo àwọn tọ́bá tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama àtàwọn tọ́lọ́wọ́n bá ní kẹ láti dá tí ó jẹ́ ẹ̀dẹ̀ ọlọ́wọ́n bá tí ó padà mọ́ hàn sí wa lọ́jọ́ gbé al-qiyama gbogbo ẹ̀ la nígbàgbọ́ sí agbọ́dọ̀ gbà wípé aljannatu wan naru makhluqatani kágbà wípé aljanna àti iná ẹ̀dá ni àwọn méjèèjì khuliqata ọlọ́wọ́n bá yìí sí dáwọn waljannatu a fawqa sab'i samawat aljanna sì wà lókè pátápátá lókè sama wan naru tahta al-ardina sufla iná sì wà nílẹ̀ ilẹ̀ pátápátá hadhihi aqidatu ahli sunnati wal jama'a wal jannatu wan naru la tafniyan aljanna ti na wọ́n ní tán láíláí wọ́n ní tán فإنهما يبقيان أو فإنهما تبقيان مع بقاء الله سبحانه وتعالى méjèèjì yọ máa bẹ lọ pẹ̀lú bíbẹ ọlọ́run ọba ni nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó níbẹ̀rẹ̀ tí ò lópin ló wà aljanna àti iná ó níbẹ̀rẹ̀ ó níjọ́ tọ́lọ́run ọba dá wọn àmọ́ kò sópin fún wọn yúta bilmauti yam alkiyama wọ́n mú ikú wá lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama lórí súrọ̀ alkafsh agbó ọlọ́wọ́n bá alékẹ́lọ́ wà ní kún wọ́n dú tọba wá dú ọlọ́wọ́n bá alékẹ́lọ́ sọ pé ya ahl aljanna ẹ̀yin ọmọ aljanna ẹ ti rí ikú láti dú yíó khuludun fala maut ayé bí tẹ́ wà ẹ ma gbẹ́bẹ̀ lọ gbére ní kò síkú máa wàyá ahlan náà ẹ̀yàn ọmọ nánà ikú láti jú iyo khulúdé fala maut ẹ̀yìn náà ma gbẹ̀rẹ̀ lọ gbére ní o ẹ̀ ní kúmá lọ́nà ọba nìkan sọ pé thumma la yamutu fiha wala yahya kò ní jókú kò ní jáláyé nínú iná yìí ọlọ́wọ́ bá ní wàrọ́ al náà ọlọ́run ní àwọn kèfèrí almujirimuna huna almushirikun walkafirun alladhina la yu'minuna biyawmil qiyama àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀rẹ̀ qiyama àwọn ni almujirimun ọlọ́run ní wọ́n rí iná tí wọ́n ń pè ní rọ́lí ayé ẹ̀ wọ́n rí fọ́gọ́nù pẹ̀lú zọ́nù kó wọ́n wá dábàá wọ́n ma wá rò yí pé no yẹ̀kínù ní báyìí fàzọ́nù wọ́n wà mọ̀ lámà dájú annahum annahum muwaqi'uha wọ́n wọ́n náà pàwọn wọ́n náà wà láàmì yajidu escape ya náà

bí sàbìínà alfazimani wọ́n mú iná wá lọ́jọ́ gbé dàkìyàmà pẹ̀lú okùn tó nípọn àwọn okùn tó nípọn tó jẹ́ sàbìínà alf 70,000 kéye 7,000 70,000 okùn ni wọ́n fi dè iná máa kulli zimami àwọn tí ó wá dìmọ́ okùn kọ̀ọ̀kan nù màláìkà kẹ́mẹ́ ogbókùn kọ̀ọ̀kan ṣe lágbára tó bó ṣe nípa tó sab'una alfa malak 70,000 malak angeli 70,000 ni ó dì mọ́ okùn ẹyọ kọ̀ọ̀kan okùn 70,000 ló sì wà mẹ́ 70,000 times 70,000 ẹ máa ṣe mathematics okùn kọ̀ọ̀kan okùn kọ̀ọ̀kan 70,000 malaika ni ó dì mọ́ okùn kọ̀ọ̀kan okùn 70,000 òun ó sì fi mú iná wá wọ́n ma wá wọ́ iná iná ò ní gbà wọ́n ma wọ́ yọ́ ma wọ́ wọn yọ́ ma wọ́ iná ma wá bínú yọ́ fẹ́ fàyà yọ́ fẹ́ kọnsúmù gbogbo àwọn tó ní agbára o subhanallah ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó ní agbára púpọ̀ ni nítorí ẹ̀ ọba àríkẹ́lá mọ́ fi ń kí lọ́nà fún wa fi ń kí lọ́nà fún wa iná rọrùn náà iná sẹ́ráwọn màláìkà yìí tí wọ́n ma fa iná tí náà ma fà wọ́n padà yìí ẹn pé ní okun 70,000 wó bí ma fa 70,000 mọ́láàkù ní ọwà ní mọ́kún kọ̀kan àwọn màláìkà yìí kọ̀kan náà tó wà ní táwọn bá gbé àwa sí orí ọwọ́ báyìí bí ìgbà pé èèyàn bá gbé rà bí ìgbà pé èèyàn tó bá gbé rà jẹ́mọ̀ wò jẹ́mọ̀ ṣe kódà àwọn màláíkà tí ń sọ iná àwọn tó nípa jà àwọn màláíkà yókù lọ wọ́n tó ní agbára jà àwọn màláíkà yókù lọ subhanallah mo ti wá máa wọ́ iná ni iná wa máa yarí iná ma wá yarí èyàn kan ní àfá ara dámọ́ ogun náà nù iná ń yarí ẹgbogbo <laughs> ara yín náà nù ara yín kí ọ̀fẹ́ mọ̀ fi làákàyè takọ̀rọ̀ ọlọ́run làákàyè di tẹ̀kútẹ́ yìí náà sá subhanallah ẹlòmí o in agọ̀ lẹ́lòmí pè lọ́gbọ́n agọ̀ ní pè náà <laughs> wọ́n ní kódà kò tó tẹ̀fán ó ní ní ẹ̀fán gẹ́ bóòdó tó náà ká máa sọ làákàyè rẹ̀ tàbáníká wo ní di

tó bá rọrùn fún ọ láti dáhùn pẹ̀lú kúrìrà ti ìrọ́dà rẹ pẹ̀lú agbára àti gbèrò rẹ pọ́fẹ́sì nǹkan báyìí kò sí lágbára àti ṣe ìntọ́ bá dẹ̀ bẹ́ ṣe pẹ́ni kábá fẹ́ mú ọsí kó yarí ọrọ̀rùn fọ́nà ọba so ní báyìí táwọn kèfèrí bá ti wá rí iná yóò wá dá wọn lójú pé annahu muwaqi'uha fáwọn anha masrifa wọn nkaka ní rí nǹkankan tí ó gbé na náà kúrò fún wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà torí nǹkan tó fi ẹkẹ́ gbé fún ara wọn o náà ni ìnígbàgbọ́ sí ọyẹ kí wọ́n ní nílé ayé àìsẹ́ kèfèrí wọn òun náà ẹkọ́ jẹ́ odi ìsọ fún wọn kó sọ wọn <coughs> ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا نعم قال ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل ọlọ́wọ́ bá ní ní àwọn ọlọ́run bá lékẹ́lá búra sọ̀rọ̀fnà àwọn ọlọ́run bá náà yìí náà al'azọ́mà náà alwáhidu nafsi èyàn kan tí ń gbéra rẹ̀ tóbi kò tí mọ̀ sí ti ọba pọ̀ àmẹ́yàn kan tí ń gbéra rẹ̀ tóbi wípé àwọn ọlọ́wọ́n bá ti sàlàyé ní yékéyéké àwọn ọlọ́wọ́n bá lè gẹ́lá ti sàlàyé ní fọ́síwẹ́wẹ́ nínú al yìí fi hadha al-Qur'an nínú al-Qur'an tẹ́ ń káyí àwọn ọlọ́wọ́n bá ti mú àwọn àlàyé wá tí ó clear tí yóò fi mọ̀nà tí ò fi ní sọnù tí yóò fi ní jáde tó lè mẹ́mú sí rí tó lè mẹ́mú tí ó dẹ̀ mú ìyàjọ́ aljanna ọ̀nà ní gbogbo ẹ̀ láti mọ́wá láwọn àpéjú tó wẹ́n pé yóò ma mú yóò ma pè làkáyọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn yóò dẹ̀ ma sun má àgbọ́yé tọ́nà ọba àdíkà fẹ́ kó ní ọ̀nà ní gbogbo ẹ̀ láti mọ́wá àmọ́ wa kana al <coughs> a máa takú ọlọ́run ọba púpọ̀ gbogbo àkíbà tọ́nà ọba àlékẹ́lá bá ti mú àyà wá tó bá ti mú àwọn àpéjúwe wá tó bá ti mú àwọn àlàyé wá láti máa fi ṣàlàyé fún àwọn kèfèrí láti lè jẹ́ kán nígbàgbọ́ sí ọlọ́run ọba wọ́n máa ja ọlọ́run ọba ní àwọn sì máa takọ̀ ọlọ́run wọ́n a máa takọ̀ ọlọ́run púpọ̀ wọ́n a sì máa ja ọlọ́run níyàn púpọ̀ jama'a orí bí àbí orí bẹ́ wallahi alazim lọ́lọ́wọ́ bá ríkan tó pé wajadalu bil batili liyudhidu bihi al haqq ọlọ́wọ́ bá ní wà máa jiyàn wà máa tàtàkò bil batili pẹ̀lú àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ pẹ̀lú àwọn làákàyè tó bàjẹ́ pẹ̀lú àwọn làákàyè tó dọ̀tí bihi al haqq láti fi takò òdodo láti lè fi bá òdodo jẹ́ tẹ́bá ń sàlàyé fún wa pé tọ́lọ́wọ́ bá lè kéré ń wílé lẹ́yìn ìtànàbí sallallahu alaihi wasallam ń wílé lẹ́yìn wọ́n a máa mú làákàyè wá wọ́n a máa fi takò nǹkan yẹn ó yẹn ilẹ̀ ìwò sọ́bá làákàyè so wọ́n ni nítorí ẹ̀ na so wele báyìí ayẹ́pọ̀ ọlọ́nkọ́lọ́ sọ nìyẹn torí pọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́run bá òní tako làákàyè subhanallah nítorí wọn oní sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala náà fi kọ́ síra kan wọ́n ni dákù ta'arudi al-aqli wa nakli wọ́n ni gbígbé kúò wípé làákàyè máa ń takò nákìlù làákàyè máa ń takò ọlọ́lọ́wọ́ bá wọ́n láwọn fẹ́ ṣe dárú ẹ̀ pé tààrùdù ìjẹ́ tààrùdù ìtakò máa ń bẹ ìtakò rẹ̀ ní máa ń bẹ láàrin làákàyè àti náà láíláí torí pé al-aqlu salim la yata'aradu ma'a an-nusus làákàyè tó bá gbádùn kò ní takẹ̀rí láíláí tẹ́ bá ti lè rí làákàyè kan tí bá ti ń sọ́lọ́wọ́ bá ní wà kí ánà ìsánù àkìtàrọ̀ ṣe ìjádàlá ọmọ èèyàn tó yà kèfèrí wọ́n máa pọ̀ ní ìjà ọlọ́wọ́ bá níyàn wọ́n máa pọ̀ ní ìtakò ọlọ́wọ́ bá lórí àwọn àyà tọ́lọ́wọ́ bá ń sàlàyé fún wọn Wednesday tó lọ nípa wípé àyà yìí àwọn kèfèrí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá ń bá wí ṣùgbọ́n ta mùsùlùmí náà tá ń sàlàyé nǹkan fún tí wọ́n ń jà níyàn nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba a lè lo ayà yìí lé lórí kò túmọ̀ sí pa ti pè ní kèfèrí nìyẹn òun la fi má péjú wa pé ayà yìí Aliyu ibn Abi sallallahu alaihi wasallam ó lò lé ayì lórí gbàtí sallallahu alaihi wasallam tó lọ ṣe Ali àti Fatima ní òru láti lọ wo báwọn náà ṣe múra sí ẹ̀sìn sí báwọn náà ṣe múra sí alkiyama wọn sí gbà tí anábi wá délé wọn anábi wá bá wọn wípé wọ́n ń sùn lọ́wọ́ anábi wá kírun anábi wá kalẹ̀kùn anábi ní allah tusalliya sẹ́ẹ̀ ní dìde kírun ni law arada Allahu an yab'athana ba'athana tọ́nà bá fẹ́ ká jí ní ọlọ́run jí wa tọ́nà bá fẹ́ ká kírùn ní yóò jí wa alábi sallallahu alaihi wasallam ń gbọ́ ilé báyìí alábi báyìí yìí padà ali ni walam yurji ilayya shay'an alábi ò ti ẹ̀fẹ̀ sí kankan fún mi má ali ni òun wá rí tánàbí yẹ́yìn padà alábi wọ́n fọ́ ọmọ ìyá mọ̀mọ́ já ọlọ́run ọba níyàn púpọ̀ o anábì sallallahu alaihi wasallam wà lórí àyà yìí ó lò àìlì lórí jama'a kò túmọ̀ sí pé àìlì di kèfèrí nìyẹn láti jẹ́ kóyé wa àìsàlàyé lè nífọ̀sọ́ ẹ pé èyẹ́ lè lo àyà kèfèrí lé mùsùlùmí lórí kò túmọ̀ sí pé ó ti di kèfèrí àwọn tí ò kí ń gbàgbọ́ yé ilé báyìí ó làwọn khawarij tó bá ti rí pé ni wọ́n iná náà nìyẹn ṣe bí iná ni wọ́n lò fún wọ́n yìí so ilé báyìí ò rí bẹ́ẹ̀ nínú àkídà ahlus sunnah jama'a náà ilé báyìí ni àlàyé àyà náà bismillah àyà tó tẹ̀lé وما ويستغفر ربه إلا أن تأتيهم سنة الأولين ọlọ́run bá fẹ́ tutù ẹ̀mí anábi sallallahu alayhi wa sallam nínú àyà yìí àti ẹ̀mí àwọn sọ̀hábà àti ẹ̀mí gbogbo àwọn mùsùlùmí náà tàbá rẹni tá ń sàlàyé súnnà fún tí wá ń so ní kòkò tí ó gbá ọlọ́run ọba àdíkẹ́lá fẹ́ tutù ẹ̀mí wa tó bí a mọ́ fọ́ọ̀kàn ẹ̀lẹ́mí fi ha mú ní sàlàyé nǹkan báyìí tó lè kórìíre bá ọ tó sì lè mú ọ jìnà sí ọlọ́run ọba ó dẹ gbá inú yọmọ wá bàjẹ́ inú yóò ní dùn torí pé ẹni tó bá mọ̀lẹ̀rú ọba ẹni tó bá mọ̀ òun náà lẹ̀rú ọba tọ̀bí àwọn ẹni rẹ wá ni pé tọ́bá ń sàlàyé fáwọn èèyàn táwọn èèyàn wá tètè máa gbọ́ nǹkan yẹyẹ a máa kó bànújẹ́ bá wọn púpọ̀ ilé báyìí náà ló kó bànújẹ́ alábà náà ní sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àríkẹ́lẹ́dẹ̀ fún wa nírú ẹ̀ níbẹ̀rẹ̀ suratul Kahfi náà pé wa la'allaka بهذا الحديث أسفا أو أكون بارون بين ربي تقول ما نيجا غوسي ما بارا ma با ma ما ما هذا ma ni ṣe kẹ́ni tẹ́ ẹ ṣàlàyé fún kọ́ gba? kọ́ mọ́ gbà ọwọ́ tó bá gba? gba ẹ mọ̀ wípé ẹ̀yin ti ní ládá tí ẹ mọ̀ pé ojúṣe tí ń tọ́lọ́wọ́ bá lékẹ́lá gbé lórí lórí ẹ ti ṣe nìyẹn dídákẹ́ lọ́lọ́wọ́ bọ́ jẹ́ ẹ̀yà lé lórí so ibà ní sí ọlọ́wọ́ bá jẹ́ wájú pé yẹ wá wípé anẹ́bì gbogbo ayé mùsùlùmí tẹ bá ń sàlàyé fún wọn tẹ bá ń sórí kankan ẹwọ́n bá ṣe wí fún Habibu yìí tó náà wọ́n lè ìsúnwọ́lẹ̀ yìí náà ìsúnsọ́ the same thing wallahi ní o máa kí le èèyàn lè tó báyìí ọlọ́run bá wá nínú ẹmọ́ barun bá rújẹ́ Habibu náà ebe bá ní ọmọ parun ni o bá sí lóhun fẹ́ parun si sí sí ní sí èèyàn bá ní ẹ̀fẹ́ bá ní parun ni èyí pé kí èèyàn má dẹ́sẹ̀ wọ́n bá ti lè dánú gbógbé bá danu gbogbe àmọ́ kò pé kẹ́ni tí ó ṣeríbú má ṣeríbú ọlọ́ọ̀bá mẹ́jẹ kábíbù ṣeríbú o àwọn èèyàn sàmí ẹjá bá bẹ́lọ́n fa kémẹ́sì kò ní bá lélẹ̀ èyí ẹ̀tọ́ àbẹ́lọ́n fún tọ́lá nẹ́bí náà máa bẹ́lọ́n fáwọn káfàrọ̀ àwọn kèfèrí kọ́nà kún fún wọn náà rí so ẹjá bá bẹ́lọ́n torí wípé àgbákò àti àdánù ti ń polówó káàkiri àwọn èèyàn ti ń ra ọjà yẹn o àwọn èèyàn tí ń ra ọjà ní bí wọ́n bá yìí ṣe ń ra sí bẹ́ẹ̀ ni wàhálà ọmọ pọ̀ lọ́rùn ẹ̀ sí ṣe bá ní sí wọ́n fi tó wà létí pé kan náà nínú àwọn tí ó sì àyọjú náà ọlọ́nà ẹni àà ìdábà subhanallah wallahi alazim ẹgbó bí tí ìfẹ́ ẹgbó bí tó ti dé ẹlápùn bá ń sàlàyé tó yìí náà kama máa yọ̀yẹ̀ nínú ká máa ká máa yọ̀yẹ̀ nínú oko parun kó sí lóun fẹ́ parun náà ni ọlọ́ni bẹ bá wọn ẹ bá wọn tán ṣe bẹ́ẹ̀ ẹ̀mọ́bàánú jẹ́ yẹn wí ní <coughs> ọlọ́pàá wọ́n fún wa ní ìròyìn pé àwọn ànábì tó ti kọjá lọ náà àwọn àjọ tó ti kọjá lọ báwọn náà ṣe máa ń ṣe nìyẹn àwọn náà máa ń sorí kókó kéèsè ìjọ ti yí nìkan kéèsà ìmáwí ti yí kéèsà ìmágbé kalẹ̀ ti yí ẹ máa gbé kalẹ̀ bó ti yẹ kẹ́ wí náà lẹ wí nì àbábá bá gúnyẹ́ sínú ewé táàrí ṣe bẹ̀ sínú èpo ẹ̀pà ẹni tí ó yóò yóò ẹni tí ó sì yóò yóò yóò bá ń gbà mí wọ́n ni tí a bá mú ẹyin sọ́wọ́ ọ̀tún

lọ́wọ́ bá lékẹ́ láti ń jẹ́ kó yíwa bẹ́ẹ̀ káì ọlọ́wọ́ bá ní wà máa mẹ́rin annas ọlọ́ni kò sí nǹkan tó kọjí àwọn èèyàn àyíyú mìnú nípa pé kán nígbàgbọ́ sí tẹ́ ń pè wọ́n sí kò sí tó kọjí wọn tí ò jẹ́ kán nígbàgbọ́ sí illa ìjẹ́hùmul huda nígbàtí ìmọ̀dáde ìgbàtí alkùránì dé torí pé ọ̀pọ̀lọpọ̀ ayé nínú alkùránì tẹ́ bá ń gbọ́ húdà ìgbàmí yóò mìí nànẹ́bì ìgbàmí yóò mìí alkùránì ìgbàtí alkùránì dé al anẹ́bì sallallahu alaihi wasallam dé tí mànà dé kò sí nǹkan tó kọ dí wọn tí ò jẹ́ ká mẹ́nà ju wípé in tó ṣẹlẹ̀ sí àwọn kèfèrí ìsáájú wọn níbi ilé kókó àyá wọn ìtakú lórí ìṣekèfèrí wọn ìpé òdodo nírọ̀ wọn tó ti ṣẹlẹ̀ sáwọn ọjọ́ tó kọjá lọ síwájú òun náà ni nǹkan tó ṣẹlẹ̀ sáwọn eléyìí náà tó ń ti bí wọ́n sì rí àwọn ẹ̀rí tó kílẹ̀ àtó alhuda atúmọ̀ mí ni àwọn àyàtú ọlọ́run àwọn àmì ọlọ́run ọba bóyá àwọn àyà kùránì ni àbí àwọn àyà àwọn àmì tí àwọn ànẹ́bí ọlọ́run ọba mú wá tí ó bí mọ̀ pé ha nítòótọ́ ọlọ́run ọba lọ́rọ̀ ẹni ẹ̀yìn lọ́rọ̀ yẹn ni mọ̀rẹ̀ gbogbo tó mú wọn máa lọ ìtakú ìgbẹ́rùgbọ́n rí ìpé ayá ìpé ọlọ́run ọba nírọ́ ìpé àwọn ànábì ọlọ́run ọba nírọ́ òun ló mú wọn ṣé bá ní sí illa an ta'tiyahum sunnatul awwalin in tó ṣẹlẹ̀ sáwọn ní ìsájú náà lọ ṣẹlẹ̀ sáwọn náà aw ta'tiyahumul adhabu qubula ṣé bá ní sí nítorí wípé bí ìyà ṣe sọ̀kalẹ̀ sórí àwọn tí wọ́n kọjá lọ tí wọ́n takọ ayọ̀ ọlọ́run òun náà nìyà náà padà sọ̀kalẹ̀ lé àwọn ilé náà lórí so tán bá ṣe takú lórí nǹkan tí wọ́n dúró lórí ẹ̀ ìyà ọlọ́wọ́ bá lè gẹ́lọ́ sọ̀kalẹ̀ lé wọn lórí ni <coughs> ló fi jẹ́ pé ń bomi nínú àyà Kùránì àwọn tó ń láyà àwọn tó lọ síwájú wọ́n máa láyà débi pé wọ́n sọ sọ wípé kọ́lọ̀wọ́ bà lẹ́kẹ́ lákọ́ sọ ìyà kalẹ̀ léwa lórí láti sámà ẹ̀rọ kí yẹn láyà débi kí yẹn mọ́ sọ fún wọn wípé kí yẹn mọ́ sọ fáwọn ànábì ọlọ́wọ́ bá pé sọ fún wọn wípé kọ́lọ̀wọ́ bà lẹ́kẹ́ lá sọ ìyà léwa lórí láti sámà ẹ fàásìkítọ àìlẹ́yìn kìsàmìnà sàmáì ìkúntàmìnà sọ́dìkì tó ayé tó dòdò lọ ń sọ ìgbẹ́ ọlọ́wọ́ bá lọ́rọ̀ ìgbẹ́sìn ọlọ́wọ́ bá lélẹ́yìn ìgbẹ́ náà ń bẹ àjẹ́ náà ń bẹ ọ̀dà ebi òun promise wa pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ẹ̀ẹ́jì ẹ̀ẹ́wọ̀ náà má wùlẹ̀ jó jíjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà èyí ti pẹ́ jù máa ń sọ fọ́lọ́hun rẹ pé kọ́ sọ ìyà ń kalẹ̀ láti sánmà nísìn kọ́ máa jẹ wá subhanallah ìṣẹ́kẹ̀ẹ́bẹ̀rí tó nípa jù nìyẹn ìṣẹ́kẹ̀ẹ́bẹ̀rí tó nípa kí ẹ láyà sọ́lọ́run bàbá ìkíyàn mọ́ wá bèèrè fún ìyọ́lọ́n pé ọya tó bá yẹ kú máa wùlẹ̀ èrò ìróòṣì lẹ́mọ̀ panáà ẹ̀rẹ́jọ́ ìgbìdà ìkìyàmọ́ ìjọ́ òníyàn ó tó ṣẹlẹ̀ máa ń pò yíò ti pẹ́ jù má jẹ́ rọjọ́ gbé dàrú kìyàmà kankan bàwá ní àwọn ìyá ọlọ́run ẹ̀ ń bẹ ní ìsìn àbíòsì ó ní mẹ àmọ́ ó lè fi àjẹ́ ìsìn àbíòsì ẹ̀ ní ó sọ kalẹ̀ báyìí subhanallah so tọba bá dójú ẹ̀ ọlọ́run bá lè fi àjẹ́ wọn níbòmí wọ́n sọ fún ẹni wọn pé yìí tí nàbí máa ta ìdùnà àdéhùn tó jẹ́ ń ṣe tọ́yìn yìí kìíní káyọ́ jẹ́gbẹ́dà kíyàmà ẹ̀ sọ́ra fún náà ẹ̀sọ́ mọ́ wulẹ̀ gbòòrò ní ìyáhun jẹ́ ọmọ sọ̀kalẹ̀ báyìí báyìí báyìí haalan anídìẹ̀ ìwé òkúrọ̀ burúkú ìgbẹ́nu sọ́hun olóṣì tọ́mọ pa náà so ibà nísì àwọn èèyàn ń wírú ẹ̀ náà nísì náà ẹlòmí ń wí lọ́nà tí lọ́nà tó wá sàn ẹlòmísì ń wí ní ọ̀nà àpẹ́ wí tó yíba nísì tó yẹ́ gbẹ́dẹ̀ máa ń sàlàyé fún wọn ẹlòmí ọkọ̀ mẹ́ yí lórí ní pé wọn ló gbogbo nǹkan náà ni wọ́n sá máa hánà tí wọ́n ní wọ́n máa hánà wọ́n máa hánà kò sẹ́ni tí hánà ọlọ́run bá fún rẹ̀ lọ́sọ pé ẹni tó bá ṣe báyìí yóò wọ náà báyìí wọ náà báyìí ọlọ́run bá bẹ́ẹ̀ ẹ̀rẹ́ gbánusọ́run gbogbo wà sí ti yàn ọmọ jù pé yàn wọ́n náà yàn wọ̀ èyàn ọmọ láti jẹ́ nàìjíríà fi yàn wọ̀ láyé kán máa tọ̀ ẹ̀mí ọba dáàrùn gbẹ̀sí ẹ̀yàn wọ́n náà ẹ̀mí ọba ṣe kíníkan ẹ̀mí ọba ṣe kòtò yóò wọ́n náà ẹ̀mí ọba ẹ̀hà yóò wọ́n náà ẹ̀mí ọba ṣe kíníkan yóò wọ́n náà kíníkan ẹ̀ máa ha náà máa ha náà alùsùnù dẹ̀kí ha náà so ibà ní sí púpọ̀ àwọn kan táà ń sọ pé yàn wọ́n náà yàn wọ́n náà lórí àdìtà Nábì sallallahu alaihi wasallam pé ẹni tó bá sí àwọn nǹkan wọ̀nyí yóò wọ̀ná tí ó bá ní sí so àwọn kèfèrí a máa láyà bẹ́ẹ̀ kódà ń gbà mí wọ́n sọ wípé wọ́n sọ fọ́nà ọba pé allahumma inkana kana inkana in kana hadha ọlọ́wọ́ bá wò tó bá jẹ́ sí pé ilé yìí tó ń sọ tánàbí ń sọ fún wáyé huwa alhaqqu min indik tó bá yẹ pé òdodo látọ̀dọ̀ rẹ̀ wọ́lọ́wọ́ bá lè kẹ́lá lófin náà fa'amtir alaina hijarata mina sama mawulẹ̀rọ òkúta ni ó máa rọ̀ léwa lórí àgbà ee àgbà àmúbáyé pódòdó ni jẹ́ sọ pé òkúta kí ẹni kòkúta máa rọ̀ láti sẹ́mà hey wàláhì ó lágbára fa òkúta ọ̀rọ̀ láti sẹ́mà gan èyàn kan lẹ́yìn lókò gan eh, wàhálà ń dé torí òkó lè fa kí ẹ̀kẹ́ mú òkò ní ìsìn kọ́kọ́ wùyàn sòsò kó kò ní òkò látọ̀kẹ́ tó bá bá wọn níwájú ọ̀ ní mọ̀gbà tó dọ̀sípítù orí bẹ́ẹ̀dì lọ yájú sí <laughs> tọ́rọ wọ kó mà orí bẹ́ẹ̀dì ni ó ti yájú so ibà ní ìsìn ká máa sọ wípé òkú wá ń jábá láti sámà òkò pé kọ́lọ̀ ọba kọ́ máa rọ òkò léwa lórí láti sámà so kọ́lọ̀ ọba kó sànúyàn báwọn kan bá ṣe ní àyà sọ́lọ́run ọba tó ẹ àwọn tó tún ní àyàrú ẹ̀ náà àkódà àwọn tó tún láyàrú tó tún láyà jù bẹ́ẹ̀ ń bẹ lónìí lómi yọ́ ma se ń ṣe pé kí lọ́lọ́n fẹ́ ṣe ẹnìkan lọ ra nítorí pé kí lọ́lọ́run náà ni pé pé kùránì yìí rẹ̀ ó sì gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ ìsọpọ́lọ́ ń pé kí ló ṣe nù aláì ẹlòmíì sí lọ́la kùránì nítorí àwọn mùsùlùmí yóò sì máa tọ̀ sí aláì kí ẹ lọ́ra kùránì kó sì yọ ìdí rẹ̀ kó sì máa tọ̀ sí subhanallah àìtúnmà ìmẹ́ yorí sí àwọn ìwà ìláyà sọ́nà ọba bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá náà sì mẹ́ fi rú àbí ọlọ́run bá náà máa ń firú wọn dára dáadáa tààtìrí tààtìrí tààtìrí tààtìrí ni ọlọ́run bó wá di fọ́ọ̀mù wọn ọlọ́run bó sọ wọn di bá mi ọlọ́run bó lálàsẹ wọn nítorí pé wọ́n ṣe kíni o torí wọ́n jẹ́ni tí wọ́n ń láyà sọ́lọ́run bá so ilé báyìí nínú àwọn ìran ìṣekèfèrí lọ́wà ìṣekèfèrí pé kíyàn láyà sọ́lọ́run kẹ́mìyàn lórí ìyàn lórí ẹ̀mí èèyàn débi wípé kí a máa sọ wípé kí n kaba ẹnu káwọn náà kéde kí wọ́n bí kó ṣẹlẹ̀ kéde ní pé tí wọ́n bá ṣẹlẹ̀ kéde kí wọ́n yá ẹ̀mí wọn gbé bẹ́ẹ̀ tí wọ́n bí nífù pé wíwẹ̀ ó ṣẹlẹ̀ ni nítorí ẹ̀nà sọ pé irọ́ ni tó wọ́n gbà wọ́pọ̀ lè ṣẹlẹ̀ wọ́n gbà kọ́lọ̀ ọba ń ni kò ní ṣẹlẹ̀ ìjọ tó bá wá ṣẹlẹ̀ ọwá parí náà káwá fi parí ẹ̀ ṣẹ́rí irú àwọn dé tẹ́bá ti áyá náà yà báyìí tẹ́bá ti lè fojú ríyà kò sí táúbà ma lára àwọn ìgbà tí táúbà kí ń gbà nìyẹn pé ìgbàwó idha nazala al-'adhabu al-mahiqu ìyà tí ma ń pa nìran tó bá ti lè sọ̀kalẹ̀ báyìí tí ìyà yẹn bá ti lè bẹ̀rẹ̀ báyìí ah ọlọ́run ah láti gbàgbọ́ ah ọlọ́run ní kò ní kò ní nǹkan tó fẹ́ fi àyẹ̀ sí ma ìmánì yẹn ìnígbàgbọ́ yẹn táúbà yẹn ọlọ́ọ̀bù ní kò ní kọ́ fẹ́ fi ma torí pé àsìkò táúbà ti lọ àwọn àsìkò tí táúbà yìí gbà òun náà ni kíni o òun náà ni ìdàlgọ́rọ̀rọ̀ tí ẹ̀yàn bá ti ń pọ̀ kákú tó ti di pé ó ti áyá náà kú báyìí malakul mọ́tù al-an nísìn láìláì kò bọ́ bákanáà ìdàkùlú ìṣàmsí min maghribiha níjọ́ tí òòrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ táwọ̀ kò sí tí ń jẹ́ táwọ̀ bàmá mẹ́rin tí bá kò nígbà má inú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta oní ẹni pé ìdànùzúlì àzábìl máhìk ìyà tí ń pa nínú tó bá ti lè sọ̀kalẹ̀ tẹ́ẹ̀tì ọlọ́ọ̀bà ní kẹ́lẹ́dẹ̀ sàlàyé ẹ̀ bá ní sí pé ẹnìkan ò ní imẹ́n ẹnìkan ò nígbàgbọ́ rí nígbàtí àyásọ̀kalẹ̀ kọ́ tọrọ àforíjì yìí kó sí wọ́n Yunus àbí àyàfi ìjọ ànẹ́bì Yunus nìkan lẹ́yìn tí ẹ̀ kò sí nǹkan tọ́jọ bẹ́ẹ̀

ogun wọn jáde wọ́n bọ́ síbẹ̀ wọ́n parapọ̀ wọ́n kó síbẹ̀ jọ Ọlọ́run sì pa wọn lẹ́ẹ̀kan náà so kọ́nà bá lẹ́gẹ́lá kọ́mọ́ pa wọn kọ́nà bá kọ́mọ́ bínú sí wa ṣẹ́rí gbogbo ilé ìbáyìí tí òní ṣẹlẹ̀ sáwà mọ́ anẹ́bì ti bẹ́ lọ́wọ́ bá rẹ̀ ní o so ibà ní sí Ọlọ́run bá anẹ́bì ti bẹ́ lọ́wọ́ bá rẹ̀ Ọlọ́run sì ti nítọ̀ àdá anẹ́bì mú bu ọ́nẹ́ yìí mo mo yọ̀ǹda rẹ̀ fún ọ àmọ́ àwọn asọ́mọ́gbé rẹ̀ wọ́n máa jẹ̀yún náà ìwé léhùn náà nìyàn tó mú Nàìjíríà yìí odidi bá lè lé à ìyẹn múfà àfà wàlá ìyẹn múfà ìyẹn mú gan ebi ń pa àwọn èèyàn tààrà ó yíba ní sí so ọlọ́run bá ní ó sànà wa àti rí owó ní sí ó nira gan tẹbá tó wá jàjà tẹbá tó wá rí díẹ̀ ìtẹ́tù wá fi tó wá wọ́n

owó wọn in tàbí fowó rà tó wọn kò yí báyìí nísìn ń pè yẹn wọ́n ń ṣiṣẹ́ pé èyẹ wá sọ́sọ́sọ́sọ́ lé ojúbẹ̀ fún <laughs> ńgbà kò ṣiṣẹ́ kankan ọlọ́wọ́ wọ́n sàánú ma so nítorí ẹ̀ dákun ẹ̀yin tẹ́ bá ní ẹ má ṣe sàárà o nǹkan bẹ́ yíwọ́ o <laughs> ọlọ́wọ́ ní jẹ́ yíwọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk <coughs> wọ́n ní àṣàlàyé pé tí ẹ bá ti ń fọ̀ káàkú pé kò sí táwọn bàbá pé ọlọ́run tí ẹ bá ti túbá tí ẹ bá túbá ń gbàyàn ọlọ́run nígbà túbá yẹn ma wọ́n ní bá wà ní àṣìṣe pẹ̀lú hadithu ọmọ Yahudi tí ànábì lọ bá nígbàtí ó wà lórí àìsàn tó fẹ́ kú tánàbí wa lọ sí dáwà fún ànábì wa kò sí ojú ọ̀nà ọlọ́run bá ànábì sálàyé fún so tí ó wá fẹ́ gbà tó wá ojú bàbá rẹ̀ abáyíwáyá tẹ̀lá nẹ́bí ìgbọ́n tí ń sọ tọ́mọ̀ yìí sí gbàfà nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn ẹ̀tọ́ ilẹ̀ kú tọ́lọ́mọ tánàbí lẹ́ni alhamdulillah lẹ́bí akọ́dàbò minan nar akùdípẹ́ fọ́lọ́mọ bá tó yọ ọmọ ìlú ìná náà nǹkan tó ṣẹlẹ̀ ní hadith yẹn òun náà ni pé ọmọ yóò tí sí ní rọrùn rọrùn báyìí kò tí àáyá náà kò tí fojú rí malakul maut nítorí wípé àsìkò rọ́gọ́rọ̀ àti àsìkò tí yẹn lè ṣe táúbà tọ́lọ̀ ọmọ sì gba táúbà yẹn kódà ó lè má ju ìṣẹ́jú kan lọ síra wọn yẹn lè ṣe táúbà tán lẹ́sẹ̀kẹsẹ̀ kí yẹn wá rí malakul maut tó bá yẹ pé lẹ́yìn ìṣẹ́jú kan tí yẹn ṣe táúbà tán ní àdó tó rí kéde kó ti kọ́kọ́ rí malakul maut báyìí kó tó ṣe táúbà ọlọ́run kó gbà tó gbé gbà yẹn kò tí ìṣòfò kó kù nígbà tó ti súwọ́ fún yẹn pé yóò kú no going back kò sí pé ààbẹ̀ní ah, kankan má so ìgbà tí ọmọ Yahudi yẹn tó gba Islam lọ́wọ́ ànábì ìgbà yẹn malakul mawt kò tí sọ̀kalẹ̀ kò tí sí ní gọ́gọ́rọ̀ pa ẹ̀ so ìbá ní sí so nítorí tẹ́pẹ̀lú gọ́gọ́rọ̀ ni ìgbà tẹ́ bá ń fa ẹ̀mí yọ lára ẹ̀ kálàrẹ̀ wà lórí sickbed kọmọ wá nira karama ní kọmọ fòsẹ́ kọmọ yíṣẹ́gbẹ̀mí kọmọ yíṣẹ́gbẹ̀mí láàrin ìṣẹ́jú mélòó síbà yẹn kọ wá mú kò túmọ̀ sí ń gbà tí kọ́kọ́ yìí kò túmọ̀ sí gọ́gọ́rọ̀ ti dé ń gbà ara nígbà òní sẹ́rí ìgbàtẹ́ ń pè ní gọ́rọ̀gọ́rọ̀ gẹ́gẹ́ onígbà tí mọ́lẹ́kùn mọ́tù bá ti dé báyìí tó ti sọ̀kalẹ̀ tí wọ́n ń fa ẹ̀mí ẹ̀yọ kò sì pẹ́ tí wọ́n ń so ìyàsìkò tọ́mọ ìyàwó yíyẹ ṣe ṣàhádà ẹ̀ mọ́lẹ́kùn mọ́tù ti sọ̀kalẹ̀ tí nǹkan tó fà tí táwọn rẹ̀ fi Now, wọ́n ní kéèyàn máa ṣe kọ́s káma kí wọn kọ́ sùúrù tí ẹ̀ máa jẹ́ onírìn àjò wọ́n ní sí àwọn tó lọ sí Mákà náà sáwọn náà máa ṣe kọ́ sùúrù bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kọ́ sùúrù ṣúra yìí torí pé onírìn àjò làwọn náà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam wà ní Mákà àwọn tó wà ní Madina tó lọ sí Mákà nígbà fásitì Mákà sẹ̀pá náà ti ṣe hajj ń báyẹ̀ so anábì náà fi kọ́sùrù ṣe bá ti ti so èèyàn máa fi kọ́sùrù náà mọ̀sá ti lè yàn so Allahu a'lam subhanaka Allahumma wa